That's zoology. It's a branch of biology that deal with animal kingdom. And most of the things that we want to learn about this is the importance of zoology. Mo love it. Mo like it. Mo dẹ̀ fe kó jẹ́ girlfriend mi. O love it. Àwọn fẹ́ mú tojú ẹ kúrò lẹ̀. No. Ọ̀rẹ́ olúwo kì í ṣerú àwọn girls yẹn. No. Ó máa gbàjà rẹ̀. Fine boy náírà. Hi ladies. Hello bọ́ yìí gan-an àwọn kò jẹun náà kò mí jẹ ọ̀bọ̀ kọ́ lọ fún mi breakfast. ṣé wọn nìkan ló máa kọ́ sáàbù breakfast náà ti sáàbù ti sáàbù ẹ̀ gbà fọ́ lunch pẹ̀lú dinner ni kò má jẹ́ kó ṣe wáyé mi. lórí tó tí mo túlẹ̀ yìí kó dé kó tó gbẹ. bọ̀ kí ló máa ṣe wọ̀ bèbí akọ ẹ ti pọ̀ o so nínú dictionary ti tiẹ̀ sìn akọ ni mo ń ṣe. mi ò lè fún ẹ lófo náà Adébọ́lá àti Gẹ̀yìn one date. nobody fit collect Adébọ́lá from my hand is either mine or nobody. bí wọn bá yẹ bó ṣe innocent yìí dàbọ̀ wọn get inside ló ń finá ṣeré wọn pé òru là ń ṣèkà ẹni tó bá ṣe lọ́sàn-án kò ní faraare lọ. ìwọ kì yóò kúkú kankan bí kò ṣe yíyè. But by the power conferred on me, you may rise. Don't let them scare you. Don't leave your boyfriend for anybody. Ah, yes. Wounded lion, Tammy. Problem is, gangan náà ni because a wounded lion will fight death. Be sure pé was a mistake. Anything happens to her. you come. Kàkí kí ni o ṣàkápò ẹkùn? Oníkálukú aṣọ́dẹ lọ́tọ̀ọ̀tọ̀ ni o. Àwọn